our topic for today is computer system. iṣẹ́ ìkọlẹ̀ ìrànwọ́ lọ́rùn ẹ ká bẹ̀rẹ̀ láti inú ilé ká bẹ̀rẹ̀ láti orí nǹkan tá à ń lò nínú ilé ká wá try to understand ẹ̀ ká wò ó bí wọ́n ṣe upgrade àwọn nǹkan tá à ń lò nínú ilé wọ́n ṣe upgrade ẹ̀ wọ́n fi sọ di computer yes. now tẹ́ máa sọ̀rọ̀ nípa nǹkan tá à ń lò nínú ilé àwọn nǹkan tá ń lò nínú ilé tó ń lo ná àti mọ̀ wọ́n as electronic devices bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni tó mi pé kì í ṣe gbogbo nǹkan tó wà nílé tó ń lo ná ètò ìgbẹ́ ni wọ́n introduce wá sí computer line so nǹkan tí mo rí fà sí precisely àwọn nǹkan tí mo rí fà precisely lára nǹkan tí àwọn ọ̀nà ní àwọn entertainment gadget wa yes ìta bá ń sọ̀rọ̀ ẹ̀tún ìjọba sínú ilé a máa ma sọ̀rọ̀ electric cooker eh, electric iron um, um, um, electric washing machine àbí ẹ̀kọ́ but kí ni àwọn nǹkan ìrònúlé tó ń lo ná tá a mọ̀ sí home appliances tí ó relate mọ́ kọ̀ǹpútà tí lùkù wọn jọ lùkù kọ̀ǹpútà tí ìṣọwọ́ṣiṣẹ́ wọn jọ ìṣọwọ́ṣiṣẹ́ kọ̀ǹpútà kí ni àwọn nǹkan náà àwọn nǹkan ẹni mò ń rìfà sí as entertainment gadgets náà tí wọ́n sọ pé entertainment gadgets kí lẹ rò pé mò ń rìfà sí as entertainment gadgets lára àwọn electronic devices tá à ń lò nínú ilé Báyọ̀ fún mi ní example kan TV TV set. Thank you. Ah, Israel fún South Africa mi ò gbọ́ sọ̀rọ̀ sókè náà ọ̀hún gbọ́ ọ̀gá tèmi ń sọ audio players audio players dáre fún mi ní example kan mi ò gbọ́ mi ò gbọ́ radio receiver radio receiver radio receiver um, faith fún example kan eh? DVD player. Samuel CD player eh? wọ́n rí <laughs> CD player Ayo. game console game console àpè ní player àti ẹ̀ so console náà game console we have different type of game console we have um, Sony game console we have Xbox game, game console so those game console they are from different game manufacturers èyí tó popular tá a mọ̀ game from sony tá a yẹn mọ̀ sí ps games ps games because I mean, playstation one playstation two playstation three playstation four so those are the ps games they are from sony playstations they are from sony so apart from sony àwọn microsoft náà ṣe tiwọn so kí ló kọ tiwọn xbox microsoft ló ṣe yẹ xbox so they are known as game console not game player. Yeah. Yeah. Are you with me? Yes. Now, Mùtúrà sọ fún wa pé nínú ilé wa láti jáde wa we have different type of electronic gadgets we have different type of electronic devices but bí wọ́n ṣe pọ̀ tó there are some particular particular ones tá a entertainment gadgets tó yẹ pé àwọn èèyàn máa ń fa ẹ máa entertain wa nínú ilé ni kò jẹ́ kí inú ilé wà boring sí wa by showing pictures by showing by playing audios by playing videos by playing games so those entertainment gadgets ni àwọn kátà sọ pé ó relate mọ́ kọ̀mpútà yìí táwọn kan yẹn ni àwọn inventor ni wọ́n wò ni wọ́n wò ni wọ́n study ni wọ́n extract tí wọ́n fi develop computer system wa yes yes now get me sọ tabawo okay let me ask you a question uh, we have something called computer system it may be desktop computer system or laptop computer system and some other type of computer system but e tó popular How èèyàn use mọ́ táwọn èèyàn máa ń reverse as computer is laptop computer system and desktop computer system are you with me yes but àwọn èèyàn ti limit lọ́jọ́ wọn síbi wípé the only type of computer system tá a ní is laptop computer system and desktop computer system kò rí bẹ́ẹ̀ there are so many other type of contact system tá a ní tá a ń lò táwọn dáàdì wa ń lò táwọn mọ́mí wa ń lò táwọn farmers ń lò táwọn mẹkáníìkì ń lò táwọn bíríkìlà ń lò fọganáìsà ń lò tí wọ́n ń lò tó yẹ pé computer system ni táwọn dẹ̀ computer system ni so we are, we are, we are getting there don't worry we will get there are you with me so now tábà wo common computer system táwọn èèyàn use mọ́ tá a kọ́kọ́ mọ́júmọ́ which is our desktop computer system ẹ rí i pé desktop control system ó comprise of CPU àbí ẹ̀kọ́ it may be opera CPU or flash CPU tó bá jẹ́ opera CPU à ń pè ní towa tó bá yẹ pé flat one à ń pè ní desktop yes now lẹ́yìn CPU a tún máa rí monitor monitor tí mo rí báyìí sí àwọn monitor ẹlẹ́yìn ni o nígbà yẹn monitor ẹlẹ́yìn tó máa ń sunké CRT monitor crt ó ní fún mi nì bọ́ mi fẹ́ ká ká máa kájọra lẹ́nu púpọ̀ tó dà nípa fẹ́ achieve mi dẹ̀ fẹ́ ká máa rí náà achieve kan lè achieve ẹ̀ crt monitor monitor ẹlẹ́yìn tó ní pàkọ́ àti cpu now àti ọ̀kan méjì báyẹn monitor àti cpu bóyá opera cpu ni o àbí flat one àbẹ́ẹ̀kọ́ good ẹ̀ka ilé ìtìká méjì yẹn mọ́ àwọn kan tá à pè ní electronic entertainment gadget nínú ilé so a lè rate ẹ̀ mọ́ a lè rate monitor wa mọ́ kí lórúkọ ẹ wa mọ́ mọ́ tv set wa àbí ẹ̀kọ́ mọ́ jọra wọn torí ayé ìgbà yẹn náà tv tá ń lò nílé uh, àwọn tv ní oníbọ́ọ̀sì yẹn lẹ́yìn náà ni tó jẹ́ sí àwọn tó ní pé technology tó fi ṣe uh, tv tá ń lò gbà yẹn tó jẹ́ àwọn tv onígò tó ní pẹ́pà fọ́ project gbàgbàgbàgbà wọn máa dún kókókókó kò lè fọ́ wọn máa lé lọ́wọ́ yín tó dẹ̀ máa nípa kọ̀ máa lẹ́yìn tó rú àwọn tv yẹn ìṣẹ́ technology tí wọ́n ń lò tán fi invent tv yẹn náà náà fi ṣe àwọn monitor tá à ń lò nígbà tí kọ̀m̀pútà dé kà mà sí crt monitors àwọn monitor onípàkọ́ ẹlẹ́yìn onígò are you with me now mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ uh, cpu àbí cpu fine fine now kí ni nǹkan tó jọ tó jọ cpu láàkátà lónìí ilé a lè sọ̀rọ̀ nípa àwọn video cassette player player ayé ìgbà yẹn tó máa ń tóbi gbàǹgbà báyìí mẹ̀bẹ́ rántí video cassette player tí ó máa ń ní ribbon nínú tá a máa ń fi reminder tá a máa fi remind kó wọn bàbá player di uh, player di player yẹn jẹ́ so kìíní yẹn à ń pè ní video cassette player cassette player, pàpà yẹn ni kò sí mọ́ video cassette player so irú player tẹ́ bá yìí tẹ́ bá sàkẹ́lẹ́ kó tóbi nígbà yẹn ju àwọn tcd player wa lọ dvd player wa lọ nísìnyí lọ so irú yẹn sì yẹ kó structure ẹ̀ ó jọ flat cpu wa tá a mọ̀ sí desktop nígbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́ yes tó mi pé ó ṣe pé bóyá àwọn kankan wà nínú kinní yẹn tí wọ́n rí tí wọ́n rí structure tán fi build cpu but if i may if i may tell you kó lè rọrùn fún yín fáwọn tó dẹ̀ wà nílẹ̀ náà mo sọ fún yín pé there are some common things tó wà nínú tv set táwọn náà nínú ilé tó wà nínú video cassette player ìgbà yẹn tó yẹ pé àwọn nǹkan yẹn náà ó wà nínú mọ́nítọ̀ inú kọ̀ǹpútà wa àti cpu kọ̀ǹpútà wa yes kí nìkan náà nínú ilé wọ́n máa ń pè ní panel ní àdúgbò gbogbo èèyàn ń pè ní panel bẹ̀rẹ̀ tó pé àti ṣe síwájú àti pé àwọn òpin panel lọ́dọ̀ sọ kí làwọn ń pè board tó mi pé àtisọ sẹ́yìn wípé kò sí any electronic device tí kò ní panel ẹran tí àwọn òfin panel mọ́ o kó lè yá àwọn tó wà nílé tán wò wá láti sọ pé panel kẹ́lẹ́ mọ́ pé nǹkan tá à ń pè ní board náà ni panel but panel kọ́ làwọn ń pè wọ́n ní láyìn tiwa ní kọ̀ọ̀tà láì we call it board ṣòro panel yẹn sìn panel wà ní tv láti sọ pé tv ń lo ná tí bàtà panel náà kò nídìí ná yes panel wà nínú video cassette player láti sọ pé ń lo ná power ok panel kakọ sọ̀rọ̀ panel náà panel wà ní tv set ayé ìgbà yẹ àwọn tv ẹlẹ́yìn ìgbà yẹ panel wà nínú ẹ̀ video cassette player táwọn ló gbà yẹ panel wà nínú ẹ̀ so that same panel ni àwọn computer inventor ni wọ́n lọ wò ni wọ́n lọ study tán fi invent computer system wa tó mi pé that same panel náà mú wá náà wá lò ní computer line náà so àwọn wàá pè ní panel mọ́ wọ́n fẹ́ jẹ́ kó wọ́n fẹ́ jẹ́ kó yé wa pé ló wọ́n fẹ́ máa púpẹ̀ fún wa pé àwọn ò jí nǹkan wò àbí àwọn kan jí nǹkan wò àwọn kan jí wò ni so panel yẹn náà wá sọ di board lọ́dọ̀ tí wọ́n board náà pè ní motherboard are you with me so àsọtẹ́lẹ̀ any electronic device any electronic gadget tó bá ń lo náà definitely automatically panel gbọ́dọ̀ wà nínú ẹ̀ táwa ń pè ní board so kí náà tó àsọ bẹ́ẹ̀ ni pé now wọ́n wo panel tó wà nínú tv set ayé ìgbà yẹn àti video cassette player ayé ìgbà yẹn the same panel náà náà mú wá ní wọ́n á restructure ní wọ́n á ń jọ àwọn kan mọ́ lórí jọ àwọn kan mọ́ lórí jọ àwọn kan bàtà ju gbogbo ọjọ́ mọ́ lórí tán tí fẹ́ sọ kọ̀m̀pútà àwọn òpè ní panel mọ́ board ni àwọn máa pe board board tí wọ́n is motherboard so the major panel tamari nínú CPU wa is known as motherboard the major panel tamari nínú laptop computer system wa is known as motherboard monitor wa ẹ rántí pé òun náà ní panel nínú bọ̀ ah, panel tinú ẹ̀ àpètẹ̀ ní motherboard only CPU àti laptop na ń pe panel inú ẹ̀ ní motherboard some every other thing tó jẹ́ electronic device tó jẹ́ electronic gadget ní computer line we call their panel boards boards tó mi pé printer wa ó ní panel nínú but panel àkíkè ní motherboard we call it board tó mi pé scanners wa scanning machine wa ó ní panel nínú but we, we, we won't call it we, we won't call it If you call the panel board, if you, uh, if you, call the panel motherboard, you call it board. Are you with me? Are you with me? So mi pé kí n kọ́ta tún line uh, uh, UPS on interruptible power supply on interruptible power supply ó ní panel nínú panel tó wà nínú ẹ̀ ní kọ́ta line pípé panel ní panel we call it board so but board la máa pè àní ní motherboard tó lè fi ṣe computer the only CPU CPU tá à ń lò fún desktop àti laptop wa ni à ń pe panel tó wà náà ní motherboard motherboard are you with me yeah yẹ ká get it right every other panel tabayi computer line tó bá ti tó bá ti yàtọ̀ sí panel inú laptop àti panel inú CPU every other panel we do call them boards not motherboard board ṣé ẹ ti ní ìtumọ̀ that's that that's that that's that kí là ń ṣe lọ́wọ́ computer system computer system yeah computer system now now now if i may ask you àwọn nǹkan tá a ń lò lẹ́ngbà yẹn tá a mọ̀ sí entertainment gadget wa tá a mọ̀ sí tv set video cassette player àbí pcd player ni àbí dvd player ṣé ẹ lè sọ fún mi ǹjẹ́ a lè rí iṣẹ́ tán sẹ́nu ilé ǹjẹ́ sẹ́ wo làwọn kéèyàn lè ṣe tí kọ̀ǹpútà ò lè ṣe tó wà israel ọgbẹ́ ìkọ́sàn yẹn ọgbẹ́ ìkọ́sàn yẹn tv set tá à ń lò nílé cd player video cd player dvd player lédè kò sẹ́ prayer fídíò kò sẹ́ prayer tá à ń lò pẹ̀lú tv ṣètò anulé ǹjẹ́ ó ní àwọn iṣẹ́ tí kọ̀mínísì wọn lè ṣe fún wa tí kọ̀mítà ò lè ṣe kò sí so tá a bá rẹ̀ ń tó wò wá tó fẹ́ tó fẹ́ tó rú lójú tó fẹ́ béèrè question wọ́n lè fi comment sílẹ̀ fún wa kán béèrè question màá dá wọn lóhùn màá dẹ̀ explain vividly tó dẹ̀ máa yé wọn yes yes kò sí nǹkan tá à ń lò nínú ilé tó jẹ́ entertainment gadget tí kọ̀mítà ò lè ṣe with the help of additional introduction with the help of introduction uh, of additional hardware are you with me yeah so kí lóun tó àṣọ bẹ́ẹ̀ ni pé fine àwọn ọ̀kan tó wà nílé ni àwọn researcher ni wọ́n wò tán fi invent computer but on the line computer ó wá jọba lórí àwọn ọ̀kan tó wà nínú ilé yeah now tá a bá sọ̀rọ̀ computer system gẹ́gbẹ́sọ lẹ́ẹ̀kan àwọn dádì wa àwọn mọ́mì wa àwọn tí wọ́n kàwé tí wọ́n kàwé tí wọ́n lọ sí school tó jẹ́ pé ọ̀nà ìrọ̀fẹ́ àti kàwé wọ́n máa ń lérò pé uh, laptop desktop nìkan náà ń pè ní kọ̀ǹpútà ok ká tó lọ síbẹ̀ yẹ ẹ̀ka kọ́ sọ̀rọ̀ nípa computer system normally yẹ ká sọ pé ká divine computer system kí what is computer system àbẹ́ẹ̀kọ́ but kí mo tó sọ bẹ́ẹ̀ ni pé tábàáká sọ pé what is computer ń sìn ó ní definition tẹ́ máa fún mi which is elementary definition tán fún àgbàtà wà ní primary school àbẹ́ẹ̀kọ́ yes but definition yẹn wọ́n kàn fún wa pé kákan fi ní àìdá àgbà kọ̀ǹpútà ni àní jẹ mọ́ ibi táwa dé lónìí so láti jẹ́ kó rọrùn fáwọn aráalé ìlú fún ní àmà fún ní explanation míì tó yẹ pé ajẹ́ kí nǹkan tá à ń kọ́ wọn kó ní ìtumọ̀ sí wọn. now kí mi tó sọ bẹ́ẹ̀ ni pé a ti mọ̀ ká summarize that a ti mọ̀ pé computer system is just it's just it's known as ẹ̀rọ ayára bíi àṣà dáhùn ìyàmọ̀ sí nìyẹn nílé ẹ̀rọ ayára bíi àṣà but tá a sọ pé what is computer system ní elementary definition tí wọ́n fún wa the machine computer is an electronic machine so computer computer computer is also the same as computer system computer uh, uh, is er, ẹ̀rọ ayárabíàṣá dàbá kákàtà láti elucidate kákàtà láti expatiate kí ni ìtumọ̀ ẹ̀rọ ayárabíàṣá jẹ́ tabasọ̀yẹ ó máa yẹ kí wọ́n mọ ìtumọ̀ níta ń pè ní kọ̀ǹpútà á jẹ́ kí wọ́n mọ ìtumọ̀ níta ń ní kọ̀ǹpútà system á jẹ́ kí wọ́n mọ ìwúlò contact system tí wọ́n gbé lọ́wọ́ á jẹ́ kí wọ́n mọ ìpín táwọn gbé lọ́wọ́ gan táwọn mọ̀ tẹ́lẹ̀ contact system is a computer system ẹ̀rọ ayárabíàṣá ká máa sọ̀rọ̀ nípa ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀rọ ayárabíàṣá lọ́tọ̀ jẹ́ kó yé wa ní wípé ní ayé àtijọ́ ní ayé ní ayé ìgbà tí ojú wà ní orúnkún à ń pè ayé ìgbà yẹn ní ayé analog analog era ayé nineteenth century analog era ayé ìgbà yẹn táyẹ̀ bá ń ṣiṣẹ́ wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú agbára wọn ni yes pẹ̀lú bá ṣe máa ń ṣiṣẹ́ pẹ̀lú agbára wọn tó sí náà ọ̀pọ̀lọpọ̀ gbàṣẹ́ yẹn kò kí ní good result torí number one wọ́n lo energy number two wọ́n lo time tó pọ̀ but still náà ọdún ìgbà yẹn wọ́n lè rò kó fáwọn ní result nígbà yẹn o ọ̀gbà táwọn kan dé àwọn kan tá a pè ní scientist wọ́n dé tambes tambes tan invent computer tó wá ní ká máa lò fúnṣẹ́ ìgbàlá tó wà mọ̀ pé yé so láti yé joy antiravasova ni yes nígbà tí tó tún kọ̀m̀pútà à ń ṣe àbúṣe ká ṣe à ń ṣe nọ́mà àbúṣe ká ṣe so kò ní wá lára kò ní wá lára à ń lo agbára tá a lè lò tó bá ti rẹ̀ wá á fi iṣẹ́ yẹn lẹ̀ àbẹ́ẹ̀kọ́ à ń rí ìwọ̀nba result tó yẹ ká rí ó dẹ̀ tẹ́ wa lọ́rùn gbogbo àtàwọn kan tó pé àwọn ní scientist tí wọ́n dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní discover technology tí wọ́n bẹ̀rẹ̀ sí ní invent uh, àwọn technology devices so ara nǹkan tó invent báyìí ni computer so kọ̀m̀pútà ìgbà tó máa gbé dé wọ́n máa ń tẹ́lẹ̀ sọ pé àyín tẹ̀ ń ṣiṣẹ́ yìí kí lè ṣẹ̀yẹ kó lè ràn yín lọ́rùn kẹ́ ẹ̀ bá máa lo ọgbàgbára yín fún kọ́ ẹ̀ pé at the end of the day ẹ̀ lè lé ẹ̀ lọ́wọ́ kalẹ̀ bíi log of wood wípé ẹ̀jẹ̀ ẹ̀ lọ́ machine yìí wò fún sẹ́yìn ẹ̀ kó máa rọrùn wow nígbà tí ọkọ̀ machine yẹn dé lóòótọ́ tàbẹ̀ sí ní ìlò tán bẹ̀rẹ̀ sí ní ìlò nígbà yẹn tán bẹ̀rẹ̀ sí ní ìlò hàn yé so for all these years gbogbo ọjọ́ tó tà ti lò sẹ́yìn àsáǹfìrà sọ́bà ni ọlọ́dọ̀ jìyà ni so nǹkan wà tó tún lè rọrùn ju eléyìí lọ so tí ìbáyìí máa sọ from my own personal experience from my own personal observation máa sọ pé first type of generation computer tí mi ń discover tí mo rò pé olóró kó jẹ́ first generation of computer tí wọ́n kọ́ sí nígbà yẹn is calculator yes calculator táwọn fi ń calculate number digit torí nígbà yẹn àwọn àkàtà ti gbà yẹn kí náà máa ń ṣe wọ́n máa ń gbèrè kalẹ̀ ni yes gbogbo tó wọlé látàárọ̀ wọn kọ́ gbogbo tó wọlé látàárọ̀ wọn kọ́ fàdálẹ́ wọn bá kàpẹ́tì lẹ́ẹ̀kọ̀kan wọn sàkáǹtẹ̀ wọn kọ́ náà náà má kọ́ tòní bẹ́ẹ̀ sì tòní náà sì má ti tọ́lá tọ̀túnlá jọ́mẹ́rin jọ́márùn fún odidi oṣù kan wọ́n ti di ìparí oṣù wọ́n fẹ̀ sí gbogbo àkáǹtì wọ́n àtúnwá jókòó ti àkáǹtì tẹ́tí wọ́n ṣe ṣe ṣe lọ́fíìsì wọ́n tún gbé lọ ilé wọ́n máa ṣe lọ nílé wọ́n sùn lọ lórí ẹ̀ tẹ́pẹ́ ara àwọn ìwé àkáǹtì gan máa tún ya tí wọ́n ti sùn lọ lórí ẹ̀ láti gbórí ilé ó ti tají báyìí wọ́n tún continue ẹ̀rọ gbàtí kọ̀ǹpútà dé first generation kọ̀ǹpútà tẹ́mi ń discover pé olóyè kó jẹ́ first generation omi ìlé wa tí kọ̀ǹpútà yẹn dé calculator tó dé wọn pé ah so n tẹ́ máa fi kọ́ hundred plus one hundred plus two hundred plus three hundred plus four hundred plus five hundred plus six hundred tẹ́ máa fi kọ́ àtòkèdélẹ̀ tí wọ́n calculate zero plus zero zero zero zero is equal to zero zero plus zero zero zero zero zero zero zero is equal to another zero one plus zero plus two plus three plus is called to kìíní kan so bó ṣe máa ṣe ń gbà yẹn nìyẹn for calculator tá a bá ti input ẹ̀ báyìí tá a ti input ẹ̀ a ti gbọ́n ọmọ agbẹ́sẹ̀ jáde láàrin seconds ni yes ìyẹn calculator ń gbà yẹn ìyẹn mo ìyẹn mo note ìyẹn mo take to be to to be a typical example of first generation computer yes so wá jẹ́ kí sẹ́yìn rọrùn fáwọn àkàntà ti ń gbà yẹn pé ah so ayé mi tó ń bọ̀ tó dájú tá ti ń lò bọ̀ sẹ́yìn lọ yé tí màá sàkàtì odidi oṣù kan tí ẹ̀mí mi ò gbiná pamọ́ with this calculator now mo ṣe mo ṣe with ease with ease with no stress are you with me so báwọn kọ̀ọ̀tà yẹn ti wá ń dà yẹn nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní upgrade wọn nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní upgrade rẹ̀ títí tí tàǹfà dé orí computer system tá à ń sọ̀rọ̀ pẹ̀lú lónìí are you with me tó mi pé wọ́n pè ní ẹ̀rọ ayárabíàṣá nítorí pé tẹ bá ń lò láti fi ṣiṣẹ́ ó máa yẹ kí sẹ́yẹ ó wà pásítà ju kẹ́ lo kẹ́ sẹ́yẹ manually lọ are you with me yeah yeah yeah now kí lóun sọ wọn bẹ̀rẹ̀ ni pé calculator yẹ nọ́mbẹ̀ sí ni upgrade upgrade upgrade náà upgrade lórí computer system táwọn lò lónìí now dúró ìta wọn lò lónìí táwọn yàrá rò pé bóyá laptop computer system desktop computer system is only computer center ni no our mobile phone tá a mọ̀ sí smartphone ok fine tá a bá sọ̀rọ̀ mobile phone we have different type of mobile phones so phone pọ̀ so àyàn bí pé káwọn tá a máa phone káwọn kàfi call káwọn fi receive ni bẹ́ẹ̀ níṣẹ́ tó ṣe fún wa nìyẹn but with the help of advancement in technology wọ́n ti hájà àwọn kankan mórí àwọn phone tẹ́kàn kó wọlé some years back so àwọn phone yẹn sìn wọ́n hájà àwọn hardware tó wà lórí normal computer system wa wọ́n ti hájà sórí àwọn phones yẹn wọ́n ti hájì kí tá ń pè ní software tá ń lò lórí computer system wọ́n jáde sórí àwọn fóònù yẹn so directly and, and indirectly wọ́n sọ fóònù yẹn di computer system yes computer system wa is all about two things computer system wa is all about hardware and software.